ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ wà nílé mo mọ̀ yí pé ẹ̀ ń gbádùn àlejò mi dáadáa tẹ bá rí i pé àwọn yẹn ń dọ́gbọ́n wá bá yín níbi tí ẹ fi kalẹ̀ sí ẹ lé wọn wọ ìyẹ̀wù lọ́wọ́ kan mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí àwọn kéékèèké kan wà pẹ̀lú yín nítorí pé ohun tí à ń sọ lénìí ọ̀rọ̀ tó kàn yín gbọ̀ngbọ̀n tó sì tún kan èmi náà ni oníkálukú ni ó ṣàti ẹ o ibi tó bá ti gún yín ẹ ṣàti yín mo sì mọ̀ wípé inú àwọn baálé wọn mọ̀ dùn wọ́n ti jókòó òun wọ́n ti máa máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ tìyín náà ń bọ̀ àsìkò tìyín náà ń bọ̀ ṣùgbọ́n ẹ̀yin obìnrin mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ẹ̀ ń rí ẹ̀kọ́ kan tàbí òmíì ẹ̀ ń rí ìdìmú wọ́n ní kẹ́ rí dájú wípé àwọ̀tẹ́lẹ̀ yín ó ní tì ẹ máa fi nǹkan olóòórùn dídùn sára kẹ́ ẹ tó wọ yẹ̀wù ẹ má kàn sì jẹ́ pé kó jẹ́ pa abíyá yẹn bẹ́ẹ̀ bá ti gbé e tó bù tì bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ṣẹ̀ bẹ́ sórí bẹ́ẹ̀dì gbàmù tẹ́ẹ̀nì kí dádì ó máa bọ̀ bóun dádì ó sì máa bọ̀ dádì ó mọ̀ sani níbi táwọn sisi erékodé wà tí jẹ́ pé kọ́ tó kọjá báyìí òórùn dídùn ara wọn gan hóhó lé kéńkà tó à ń bọ̀ àlejò mi ìbéèrè mi ṣì kù síbẹ̀ ẹ ti sọ oríṣi méjì mo wá fẹ́ kẹ́ tún sọ oríṣi wo la tún lè gbé gbà ta tún lè fi jọ jàǹfààní ara wa táwọn bá lè wa òfin ní bóde mọ́. Hmm. ẹ ṣé olótú. torí mo mọ̀ yín pé gbogbo àwọn obìnrin tó wà ń ta yín gbogbo náà kọ́ ló ń lo jáàsì o láti fi mú ọkọ wa o. ṣé ẹ rí àwọn obìnrin a ní láti wà adventurous. Hmm. you must be able a nílò láti think back. Hmm. nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ń léra wá kiri ní stíríìtì hmm. ṣé ẹ mọ̀ pé ìfẹ́ yẹn máa lágbára. gidi. ẹ kọ̀ọ̀kan máa gbé ọkàn ẹ padà síbẹ̀ obìnrin gbọ́dọ̀ lè máa ṣe hmm. tàbí kókò tiẹ̀ fantasize àwọn kọ́kọ́ hmm. nínú ọkàn ẹ̀ lọ́hùn-ún eléyìí tó bá bẹ̀rẹ̀ sí ní rò ìwé kan wà ní ayé ìgbà nǹkan mi mọ̀ bóyá ó ṣì wà báyìí Dáúdà the sexy hmm. ni wọ́n pè é comic book ni mọ́mì literature ni bíi novel ni wọ́n máa ń tà nígbà yẹn kò sí obìnrin tó lè ka Dáúdà the sexy guy tí ara ẹ̀ ò ní nà tán hmm. bíi tẹ́ńsọ̀n wáyà ni bá tẹ́ńsọ̀n gidi. bó o bá wá karú ẹ̀ tàbó o tiẹ̀ wá kà ọ hmm. ti wá kárí hmm. o wá bẹ̀rẹ̀ sí ní ronú àwọn nǹkan yẹn nínú ọpọlọ ẹ lọ́hùn-ún kí lọ́rọ̀ kan máa ṣẹlẹ̀ mọ́ mi. Ah, ìtúnu. ṣé tí bàbá bá dé ìwọ gangan bàbá gan kọ́ ló máa pè é. rárá òun fúnra ẹ̀ ni ó sọ pé ah! bàbá mo wà nílé mo wà available. fúnra ara ẹ gan ni wàá bẹ̀rẹ̀ sí ní wàá ti wọ night gown hmm. olókùn tìrín hmm. mọ́mì hmm. wàá máa yan lọ kí ni ìyá wa dúró báyìí á nà ṣọ̀ràn ni mọ́mì bàbá ò tiẹ̀ nídìí ẹlẹ́ẹ̀kẹta láti wo bí ọ̀dọ̀ ẹ kó tó mọ̀ pé. mo ti ṣe tán. ṣé mọ̀ pé ṣé sàn ni lọ́kọrin yẹn ni. <laughs> ní pàmúròbodò ròdò múròbodò láyé hmm. pàmúràbàtì múràbàtì múràbàtì bàbá òní hmm. ti bí bámi lálejò wọn ti ṣe yìí sí kì í jẹyọ kì í jẹrẹsì àfomi òòjọ́ hmm. omi ládùn omi ṣòro omi wẹ́ríwẹ́rí èyí àrà. pọ́ńbélé. <laughs> kọ́lọ́rin parí ìtọ́kùn. bẹ́ẹ̀ ni. yàrá náà máa parí ìtọ́kùn. Hmm. bá a bá wá dé yàrá ṣé ẹ mọ̀ wípé àwọn obìnrin mìíràn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a nílò mo ní méje ní missionary yẹn style o gbúdọ̀ lè mọ bí wàá ṣe ń puff up ìdí sókè hmm. wàá gbé pílò sí ìdí ẹni hmm. àwa dùbúlẹ̀ bẹ́ẹ̀ ṣé ọmọ pé pílò yẹn ti gbé pẹ́ẹ́lì kí ẹ̀ sókè sí téńté bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé nígbà tọkọ náà bá wá dé kò kí ń ṣe káfàṣọyà. bẹ́ẹ̀ni. bíi kìnìún. ọkùnrin mi wà ámà ni wọ́n mà. tán kìnìún. ámà ni o. ọ̀nà la ṣe ń sọ fún wọn ah, yìí. ámà ni wọ́n o. wàá ní pé nítorí tẹ́ńsọ̀n tó ti wà lára ẹ yẹn mọ́mì wàá kọ́ adébẹ̀ wàá bọ́ síbẹ̀ wàá kọ́ fàṣọyà ìwé wàá ah, ó bá ṣe jẹ́ iṣẹ́ parí. nítorí pé ìwọ gangan fún ara ẹ o nílò o ní ẹrù iṣẹ́ ńlá láti ṣe hmm. ní ìgbà tí ó ti wà ní ojú òpópónà yẹn hmm. o gbọ́dọ̀ mọ nǹkan tá à pè ní slow and steady romance and kisses. yes. ẹ gbọ́ mama, hmm. láti irun orí báyìí ni títí dé èékánná ẹsẹ̀ ó mọ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa rẹ́sú rẹ́sú bẹ́ẹ̀ náà ló mọ gbé kìsìn sí hmm. àpò ìwọlé o. bẹ́ẹ̀ ni o ojú ọ̀nà sí ni o ojú ọ̀nà sí ni yẹn o yes introduction. ah màmá. mo gbádùn yìí. bó ẹ bá ti ń ṣe ń ṣe ìyẹn tọkọ yẹn náà lè ṣe é bẹ́ẹ̀ hmm. ìsúnmọ́ra pẹ́kípẹ́kí á bẹ̀rẹ̀ sí ní wà hmm. láì jẹ́ wípé ènìyàn kọ́kọ́ ènìyàn kan láàrin àwọn méjèèjì. Hmm ìfàyàlù yẹn bẹ̀rẹ̀ sí ní máa wà níbẹ̀ hmm. kí ìwọ obìnrin náà wá gbé ọwọ́ rẹ lọ hmm. sí orí ibi ṣọ́ńṣọ́ tó wà níbi igbá àyà ọkùnrin yẹn hmm. kó wá ṣe bí ọwọ́ rẹ bí scissors bí ipò fẹ́ gé nǹkan ó mọ̀ wá máa yí lọ báyìí sákúràǹdì báyìí ní màmá sákúràǹdì hmm. báyìí. Hmm. orí òun ló mọ dàrú bí tó wà mágẹ́ẹ̀tì tó tó láyé ah, yọ kábíyèsí o. kí ìwọ ọkùnrin náà wá tún gbé ọwọ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ hmm. wà tún wá gbé e lọ kì í ṣe pé kó wá máa squeeze ọyàn ìyàwó ẹ bíi toilet roll No. tàbí pépà ẹ̀rọ kì í ṣe tissue paper soft and succulent olótú. mo ń gbádùn yín. ah kò sí ẹni tó lè kó àwọn méjèèjì tí wọ́n bá bẹ̀rẹ̀ tó dé ìpele yẹn hmm. ìpele yẹn wọ́n súfèé. Hmm. Hmm. bó tilẹ̀ lè jẹ́ wípé wọ́n ti ń ní ìbálòpọ̀ bí ogún ọdún sẹ́yìn tí wọ́n lo àwọn ohun tí mo sọ yìí wọ́n á tún wá dàbí ẹni wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni á wá dàbí ọ̀tún bí ọkọ bá lọ bí iṣẹ́ ohun tó ti rí lé ní alẹ́ àná yẹn hmm. ló máa máa lọ níbi aago nínú ọpọlọ ẹ̀ hmm. kò ní lè concentrate o hmm. a ṣàmà ṣe pé kọ́ close kó wálé kó wálé ohun kan bó ṣe ń wọ just right ló máa máa wọ kí ni o. shop right. shop right. ló máa shop gbogbo ẹ̀ lá shop kiri lámọ́ra gbogbo ẹ̀ nítorí kí ni ohun tó ń fẹ́ ọwọ́ ẹ̀ bá ó ń ní ìbálòpọ̀ yẹn ó ń dẹnu. Hmm. ṣé àmọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni hmm. mo ní emotionally ni hmm. physically ni and mentally bá a ṣe ń ní ìbálòpọ̀ nìyẹn a kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ọpọlọ ni nínú ọpọlọ ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kì í ṣe wípé akànṣe akànṣe wípé ẹlòmílẹ̀ ẹlòmílẹ̀ sì lè máa ń lọ wọ́n máa ń fi sí kàlẹ́ndà Hmm. excuse pọ̀ hmm. fọ́bìnrin mi orí ń fọ́ mi hmm. mi ìsílẹ̀ lè ṣe é lẹ́ni ara ń kọ mi wọ gbogbo nǹkan ló ń ṣe ní. èmi tí mo ti lọ látàárọ̀ wọ́n ti wá gbàgbé wípé ìbálòpọ̀ tí wọ́n fẹ́ níyì ọlọ́run ti ṣe é débi wípé ó máa ń increase hormonal system téèyàn bá ṣe bó ṣe yẹ kó ṣe ni. a máa kíní kan wà tí ó máa ń dènà àrùn nínú àgọ́ ara wa hmm. ó máa jẹ́ kí yẹn kó kó wà on the high side hmm. ó máa pọ̀ àga sí i hmm. gbogbo orí ń fọ́ mi ara ń rọ mí ẹ̀dọ̀ ń dùn mí yìí tí wọ́n ń sọ yìí tí wọ́n bá ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe yẹn gbogbo ẹ̀ ló máa folọ́ kì í ṣe bíi pé ká wá sanra wa di machine ọkọ̀ ti jáde tó ti lọ mú ẹ̀mí ìsìn ẹ̀pọ̀ fún mi. Hmm. yẹmi sí àdàmọ lẹni àfàtọ àlera hmm. ọ̀pá ẹ̀yìn hmm. wá púpọ̀ abakomi. ilé yá. ilé yá. <laughs> jọ́mbó bí ọ̀rọ̀ náà dẹ̀ ti dúró àti máa kọrin. ọlọ́run oúnjẹ náà ni ẹ̀bẹ́ ti jí ilẹ̀. bẹ́ẹ̀ bá wá délé kò sí wípé foreplay kankan tẹ́lẹ̀. Hmm. tí èsì kankan kan kan dáàbò náà ni. Hmm. you are inflicting pains ló ń fi sí ara ìyàwó ẹ agbára yẹn kò sí gbádùn hmm. ẹsẹ a máa sá ni kò ní lè gbádùn ẹ bí Ọlọ́run ṣe fẹ́ ká máa gbádùn ẹ. olótù ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ tí ń bá ní kí n máa mú kọ̀ọ̀kan ẹ máa tú lọ ẹ máa tú lọ ṣé páyé wà. àyè wà ẹyìn ṣó ń bẹ ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ yí pé ẹ ń gbádùn ohun tí àlejò mi bá wa sọ arábìnrin Bámidélé Stella wọ́n ti ṣíṣọ lójú eégún fún wa lọ́pọ̀lọpọ̀ wọ́n jẹ́ kí a mọ̀ wípé nígbà tá a bá fẹ́ súnmọ́ra wa wọ́n ní ká rọra máa bára wa ṣeré mẹ̀tọ́ mẹ̀yẹ mẹ̀dẹ́ mẹ̀yẹ títí títí títí tó fi di wípé a ó jọ wà papọ̀ a ó jìjì gbádùn ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé hammer ni yín gbà gbà gbà wọ́n ní ẹ rọra ṣe wọ́n lóun ló ń fà táwọn obìnrin náà fi ń sá fún yín o ìyàwó rẹ̀ ó máa sá yóò mọ fún ẹ lẹ́skíùsì ni nígbà tó bá rí pé òun ò gbádùn kankan ń bẹ̀ ṣùgbọ́n ẹ máa rí dájú wípé ẹ jọra ń fi ìfẹ́ bára yín lò ẹ rọra ń fi ìfẹ́ bára yín ṣe ìbéèrè ṣe pọ̀ púpọ̀ tí a fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ṣùgbọ́n mo fẹ́ ká sáré mú mi sí eléyìí ná à ń lọ sókè lọ́hùn nígbà tí a bá padà dé a wá béèrè ìbéèrè lọ́wọ́ àlejò mi mo mọ̀ pé ìbéèrè yẹn á ti máa ró kì kì kì lọ́kàn láyà tí mò ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ má ti dìde o ẹ má tiẹ̀ tí ìwọ́nú ilé ẹ má ìwọ́nú ilé ó sì kù ó kù nìbọn ró ó ti fi kó abala kan èyí tí à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má dìde à ń bọ̀.